gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ tó tẹ̀ máa gbádùn ní iléeṣẹ́ wa ń bí náà ni lórísun tẹlifíṣàn alihekima ètò tí máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ìlànà nípa Islam lórí àwọn àwọn ń tó yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ń tó yẹ ká nígbàgbọ́ sí àti bó ti yẹ ká máa gbé ìgbésí ayé tí ìgbésí ayé fi rọrùn fún tẹ̀rù tọmọ. èmi atọ́kùn ètò yín náà ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ ni mo tún kalẹ̀ ẹ̀tù wa mọ̀ yìí pé tí n bá wá sórí ètò báyìí èmi nìkan kọ́ ni mo máa ń wá mo máa ń gbé àwọn àfa oríṣiríṣi wá tá a jàǹfààní lára wọn lẹ́nìí hmm, àwọn bàbá wa tí mo gbé wá fún wa lẹ́nìí àwọn náà ni bàbá wa ìmáàmù wa tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo olólùfẹ́ wọn ti ń pè mí wípé njẹ́ ò lẹ́tùn gbé bàbá wa njẹ́ ò lẹ́tùn gbé bàbá wa kò tí wàá gbé wọn wá lónìí àwọn náà ni àfa wa àgbà Sheikh Muhammad Muhsin Ajagbe Makeferi bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ pé a pè yín ẹ̀sìn dá wa lóhùn ọlọ́mọsàmọ́sà kún gbàdúrà fún yín lánàbí lọ́dọ̀ ọlọ́run. lónìí ní tí mo fẹ́ kí a yànnà òun náà ni ipa àdúà nínú sẹ̀mí wa ipa àdúà ṣíṣe lórí kádàrá. Hmm. bàbá àdúà ṣíṣe àdúà ṣíṣe kí ni ipa tí àdúà ṣe ń kó lórí kádàrá ẹ̀dá. الحمد لله الذي حي قبل كل حي hayu bada kula mayit wassalatu wassalamu ala sayyidina muhammad bin abdullahi wa ala ali wa sahabi ajma'in adúgbẹ́pọ̀ fún ọlọ́run mo kí alfawa ọba tí wọ́n gbà wá lálejò àdúrà máa ń kópa púpọ̀ níṣẹ̀mí ọmọ ẹ̀dá èèyàn torí ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tó wáyé kò sí ètò ọlọ́run ò júwe àdúrà fún tẹ́ bá wo Quran chapter two ìyẹn suratul bakora verse one hundred and eighty six orí ọgọ́rùn-ún àti ọgọ́rin àti mẹ́fà tọ́lọ́mù bá ń sọ fáwọn ibi muhammad pé bàdà uzbillahi minash shaitani rajim bisimilahi rahman rahim waiza sala ibadi anni hmm. fa inni koribu ujibu dawata dari sadani faliyasta jibuli waliyuminu bi la'allahum yarsudun sadakula azim. ẹ wọlọ́n ọlọ́run ni waiza sala ibadi anni bẹ́rù rẹ bá béèrè mi nípa rẹ lọ́dọ̀ àdébì sọ fún ọ pé mi ọlọ́run mo súnmọ́ wọn ju kaṣọ ọrùn wọn lọ tó bá ń pè mí ìzá fàílì kọrí ìbò kò jí ìbò dáwàtà dá ìsà dáàlì wọ́n bá ń pè mí lọ́wọ́ èmi ọlọ́run súnmọ́ wọn ju kaṣọ ọrùn wọn lọ wọn lọ́lọ́run fi ń sọ pé anabi <clears throat> muhammad gbé tàràkà dùá màṣíyàtúlá bẹ́ẹ̀ bá gbàdúrà alẹ́ tí ó ṣe mọ́ ọlọ́run nígbà tó ní kọ́lá rọ́bì ilé wàhánà àzọ́mù minni wàṣítà alára aṣọ ṣẹ́ìbàn wàlámà kúnbi dùwà ìka rọ́bì ṣàkíyàn pé à ah, ọlọ́run ṣé ò ní gbàdúrà mi ni hmm. ọlọ́run wá dá lóhùn pé yá Zakariya iná ló bá ṣirú kàbí gùlámìn ìsèmọ̀hó yàyà lámìnà jíàlì mi kọ́bílì sẹ̀míyà pé à ah, máa fọmọkùnrin kan ta ẹ lọ́rẹ ẹnìkan ò tí ì jórúkọ nìrí ọlọ́run sì fi ta lọ́rẹ ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa alẹ́hìkìmà mo rò pé ẹ̀ ń gbádùn àlẹ́ ìtàn àfa wa ń ṣe fún wa àfa wa Sheikh Muhsin Ajagbe Makeferi pẹ̀lú gbogbo àlàyé tí wọ́n ń ṣe fún wa nípa ọ̀rọ̀ àdúà pàtàkì àdúà àti báwọn anábì ọlọ́run tó ń ṣáájú ṣe bí ọlọ́run tọ́lọ́run ṣe gbọ́ àdúà wọn ọlọ́run musa gbádùn ẹnì kọ̀ọ̀kan àwa náà ọlọ́run anábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ challenges tí máa bá èèyàn nípa àwọn date kan tí máa ṣẹlẹ̀ síyàn wọ́n nàìjíríà fúnra ẹ náà wà ní challenges láti bí ọdún méjì táwọn náà bá dẹ̀ rí àrí pé yes ìyà yìí pọ fún nàìjíríà kọ́lọ́wọ́n kó ayọ́ ń bẹ̀ ni wọ́n á ní kò ní pẹ́ parí bàbá hmm, bí ọ̀rọ̀ kò ní pẹ́ parí ni mo fẹ́ ká ti mú nípa challenges tí ń bá nàìjíríà gangan fúnra ẹ kí ni máa ń fa challenges yẹn àti pé bí ọdún mélòó ni àwọn challenges yẹn máa ń lò bóyá pẹ̀lú èèyàn ni àbí pẹ̀lú ìlú. adúgbò pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò san àfọ alẹ́ sùn dáadáa challenges sí à ń sọ yìí ọdún méjì àbọ̀ ló ń lò ǹjọ́ mi ọdún méjì degree àti wọlé ṣẹ́ráwá onímọ̀ astronomy astrology láti fi wo kí ní ṣẹlẹ̀ nípa weather àwa ti rí i pé láàrin imlo sí sauru ìtànpẹ̀ ní aries ti taurus thirty degrees ló máa ń lò láàrin taurus sí germany thirty degrees ló máa ń lò láàrin germany sí saturn tó ń jẹ́ cancer thirty degree ló máa ń lò làwa ni a fi máa ń mọ táìmù wo ni mercury fẹ́ lò mercury là ń pè ní àtọ́ra báwo ló ṣe fẹ́ rìn báwo ni zahira phenos báwo ló ṣe fẹ́ rìn báwo ni zaali báwo ló ṣe fẹ́ rìn zaali gangan tó jẹ́ saturn ó máa lo ọdún méjì approximately bíi two and a half years a kúrò dé lu yẹn òun ló relate tó pé nígbà táwọn onímọ̀ wá bíi Abu Jafar ní Bethel ekimọ̀ lọ́hùn tó parí astronomy kò wá mọ bó ṣe lè program degree òun ló fi lọ ṣe astrology pé kò lè wádìí báwo ni degree yẹn ṣe máa ń rìn sí irú nǹkan tá à ń pè ní Uranus ọdún méje ló fi rìn tẹ́báwo two thousand and eleven sí two thousand and seven ní Nàìjíríà ẹni pé owó wà dáadáa. Hmm. bẹ́ẹ̀ni ẹni pé hmm. wọ́n lè má utilize ẹ̀ dáadáa pé wọ́n lò dáadáa but owó wà dáadáa torí pé uranus ò ń ṣiṣẹ́ lọ. Hmm. kíni yẹn ò ní ṣe pẹ̀lú pé ìjọba kan lọ́wọ́ à ń ta tọ́lá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ gbalagbájá ṣe báyìí gbalagbájá kọ́. torí ìjọba tiwa hmm. tó wà níta yìí wọ́n ń hmm. ṣiṣẹ́ púpọ̀ ọlá challenges tó wọlé zal. ní ọjọ́ sẹ́rí ọyọ́. kò jẹ́ kí iṣẹ́ tètè yá ọmọ wa complain irú ìta ń pè uranus ọdún méje ni ó máa lò uranus tó wà níta nísìlá ń pè ní zaru tyrus ìwọ̀kiwọ̀ máa pọ̀ láyé tẹ́ bá wọrí facebook tí ò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n bọ́ra sí òhò wọ́n máa kọ́ bọ tí ò yẹ kó bọ́dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ fọ́dún méje nìyẹn wọn ah. ló jẹ́ pé gbogbo nǹkan fashion ló máa tà nísìn àwọn tó ń ṣerun àwọn tó ń ká bóra kóbìnrin hmm. lo gírísì kó pa gbogbo ẹ̀ ọdún méje ló máa fi rìn then hmm. àwọn ìṣe nǹkan tí ò yẹ kán sáyìn tẹ́lẹ̀ bí homosexual gbogbo ẹ̀ hmm. lesbian wọ́n máa sáyìn ètò law pé kán ṣe torí pé ó wà ní bad aspect ṣùgbọ́n ó máa ṣiṣẹ́ fún nàìjíríà pé torí pé ibi tí kìíní wà ní sí uranus ó wà níbi tó dáa tọ́ba kúrò níbẹ̀ tọ́ba bọ́ sí neptune ọdún mẹ́rìnlá ló ń lò hmm. ọdún mẹ́rìnlá tó ń lò yẹn òun lè fi rí gbogbo àwọn tá a bí láti 1996 wọ 2011 tá à ń parọ́ pé yahoo yahoo kì í ṣàwọn hmm. neptune wọn ó wà ní aquarius aquarius yẹn ìmọ̀ àtọ̀dọ̀ ọlọ́run ni tẹ́ pé ntí bàbá tó bí wọn mọ̀ wọ́n máa mọ̀ ọ́ kọ́ tó tún bírò àwọn ọmọ yìí ó di one hundred and fourteen years kọ́ tó bí àwọn ìsáyé tó pé àwọn àti ráhùn bàbá tó jáde yunifásitì tẹ́lẹ̀ láti bí nineteen kìíní kan but wọn mọ kọ̀ǹpútà tẹ̀ bí àwọn ọmọ yìí hmm. àwọn ọmọ tó wáyé níṣẹ́ láti two thousand and two thousand and twelve neptune wọn wà ní pisces àwọn máa láàánú wọn máa láàánú dáadáa ẹ̀rí pé gbogbo àwọn ọmọ tá a bí nineteen ninety six wọ two thousand and twelve wọn máa dájú díẹ̀ ìbájọ́ máa fà wọn dájú tí torí ẹ̀dùn oníkàlùkù ṣe gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ànábì kó tọ́ ọmọ ẹ̀ láti kékeré bá dọdún méje kó nà lẹ́gba tó bá máa di e- e- ìkan wà tá à ń pè ní Capricorn hmm. Capricorn yẹn ìyẹn ni Pluto wà nísìn twenty years ló fi rìn ogún ọdún twenty years ni Capricorn máa fi rìn eh, ni Pluto fi rìn but Pluto nísìn ó wà Capricorn. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa alẹ́ṣẹ́kìmà láti lè ṣe orísun lè ṣe alálùbáríkà gẹ́gẹ́ tí máa bala tó máa gbẹ̀yìn lórí ètò yìí pé abala yẹn láti mọ̀ yànnàna àwọn àbẹ̀rẹ̀ tí àwọn yẹn bá kọ ránṣẹ́ sí wa láti lé ẹnìkan lọ́kọ̀ ìbéèrè yẹn ránṣẹ́ ó ti kọ́ ti pẹ́ nígbà tí bàbá wa ní mm, táìmù kan ni ló ti kọ̀ béèrè yẹn wọn ní gbogbo ọjọ́ tí bá gbé wọn wá á máa yanjú ìbéèrè yẹn nípa ọ̀rọ̀ challenges ni tó máa ń dé báyàn wípé ǹjẹ́ ó possible kọ́ ẹ pé challenge ti ń dé bàlù lẹ́sọ yìí gẹ́gẹ́ bí àsìkò tá a gbòmìnira pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ so lè ṣẹlẹ̀ sí èèyàn náà individual wípé bóyá ọjọ́ tí wọ́n bí yàn ó padà wá ní kọjọ́ wọn yẹn padà wá bí challenges fún lọ́jọ́ iwájú nípa bíbí tí wọ́n bí àti déètì tí wọ́n bí. gbọ́pọ̀ fún ọlọ́run hmm. ọlọ́run kó bá a sọ àfọwà lẹ́sùn dáadáa ó ní í ṣe pẹ̀lú èèyàn òun ló fi ṣe pé ìràwọ̀ tó wà lókè tí wọ́n fi bí ọmọ nìyí a jẹ́ kọ́ ọmọ tó bá bí nísìn ṣe mọ̀ pé Scorpio la máa pè àkọ́rì torí pé a ti wà ní a ti wà ní Scorpio báyìí so ó dẹ̀ máa lò bóyá bíi twenty nine days so tá bá máa fi di pé ó ń di November twenty àkúròmbẹ àtúbọ̀ sí Sagittarius. àwọn sixty one sixty àwọn yẹn wà ní challenges ṣùgbọ́n kò sí dọ́lọ́n fi ní làkọ́ni fatadna ladina min qablikum àwọn tó ṣáájú yín náà dán wọn wò tá a ní ìdìdì àdúrà kéèyàn tẹra mọ́ àwọn àdúrà tó bá ṣe pé nǹkan bí ìṣọ̀ bí kúlà àwọn àwùjọ ten bí kúlà àwùjọ méjèèjì bí ayíde afiu bí sọ́ọ̀tù yaasin àwọn tó bá lọ bí ìṣọ̀ ni Satan fẹ́ púpọ̀ tẹ́yìn bá ń ṣàdúrà mí yàtọ̀ sí yẹn pé ń wá nǹkan òjijì a máa wò pé àbọ̀yá dúrà ọgbà mọ́ ni torí pé certain challenges máa pọ̀ lórí ẹ̀ bó bá ṣe ń ṣàdúrà protection sí ni gbígbàdúrà ṣe máa dé bá a hmm. ìyẹn ní fún saturn tí wọn bá ti wà ní saturn àdúrà protection yaidafiu yasin mahamu satain àwọn satain yẹn lè bọ̀ lọ́wọ́ àṣà. ìlà ìlà ń ta subhanaka inni kuntu minaz zalimin kọ́lọ̀ lè yọ ní gbogbo ìṣòro tó hmm. wà ní àwọn tọ́lọ́run ní ìdílọ́dọ̀ yìí. Hmm, ọlọ́run musa jáde kí wàá fà wá ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run tó bàbá mo wá fẹ́ béèrè pé ǹjẹ́ kinní yẹn náà ní bá ó ní a máa tẹ̀ lára obìnrin fún bóyá eh, àtirọ́mọbí àbí àti gbígbèsè ayé rọrùn pẹ̀lú òun àtọkọ rẹ̀